آهة من بخيل فما في النار طمعان oni wàlá àtàrùjú sama sí máa ràn kàn sàmá àtà ọ̀rẹ̀ǹta sàmá àtà àbí ni látàrújú sàmáhátà mọ́ṣe mọ́ran kan ìtọrẹ nígbà ilé lọ́dọ̀ ahun tí ahun yìí yóò fún mi ní nǹkan fàmáfì náà ní gbọm áni máa ń fàmá máa nínú náà o lè nínú náà ní gbọm áni fẹ́ni tó ń àgbà ọwà wọnú rẹ̀ lọ bomi gbọ́lò ti fẹ́ rí wípé bomi bá bẹ́ẹ̀ gẹ̀ẹ́ náà ní jò wá ní pé bẹ́ẹ̀ ṣe níran kan omi látara ná bẹ́ẹ̀ nílẹ̀ níran kan rẹ̀ látara ahun látọ̀dọ̀ ahun so ẹni tó bá láhun òhèrè mọ́ ń gbẹ́ níyàn kó mẹ́pa wátá ni ó wà tó bá débi ti tọ́lọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gba donation kan fún tọ́lọ́ àmọ́ kò ní fún yín ẹmọ́ wùlẹ̀ yẹ̀yẹ ara yín máa lọ sẹ́mọ́ lọ pípẹ́ alẹ́ta fún èèyàn bẹ́ẹ̀ abẹ́nitẹ́rẹ pé kò ní fún yín bẹ́bá lọ bá náà ó dìgbà tẹ́ bá ń bẹ́ pé ẹ̀yìn àwọn alájí wá ẹ̀yìn wọ́n ti dé ẹ̀yìn káàbọ̀ ẹ̀yìn ọlọ́jọ́ dá fún yín orí bàjẹ́ ẹ̀ẹ́bẹ́ni mẹ́rin <laughs> báwọn àgbàjẹ́ bá fọ́ báyẹ̀ pé wọ́n lọ báwọn báwọn àwọn náà wọ́n ti ibi tó dé yìí àwọn náà wọ́n dẹ̀ sí yóò kù olóòrì yóò pàjẹ́ fún wọn òkè tí wọ́n gùn wọ́n sọ kalẹ̀ dáadáa ẹ gbogbo dábàá fún iná ọ̀kọ́lọ́sá sànù ẹjá mọ̀ gbogbo àjò wọ́n látẹ̀rẹ̀ ọmọ fi náàrí lóògbọ̀m ààrì máa hàn gẹ́gbẹ̀ òṣè ní mẹ́rin kan omi látara náà mọ́mù sáfì ramtùlálé àtàwọn ìdàbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kan kó lè bá clear wọ́n a mú tẹ́ṣbí wa àbíkún ó lo kìnáyà iní ti bàlágà ọ̀rọ̀ yíò wá clear ẹ̀ẹ́ ipá àwọn ó láwọn kan ìgbàdá àti dìtẹ́tì pé ahun lẹ́ni yìí kò rẹ̀ ní kẹsì sí ìṣọ́ lọ́run wá àfi tó bá fẹ́ sọ́tẹ̀ wà náwó àwọn èèyàn sàmà lọ bá fún dáwà nígbà kan tàtà àti dìtẹ́tì ẹ̀ ó tó ń lérí lé kagún tó sàbúrú fáwọn tí wọ́n ń gbọ́ wà sí àgbé ẹ̀mí kú lọ́dọ̀ àwọn kan wá lọ bá wà lọ́yẹ̀ tẹ́ bá bọ́ mẹ́rin àwọn dẹ̀ fẹ́ wúwa mùnáfìkì pé àwọn ṣe tí yóò ẹmọ́dáhùn sáàtù lóhun wàláhì gbogbo wọn pátáwọn lábọ̀ wà rí síkú kàlẹ́ sáyún fíṣòwò tààni wà lẹ́yìn sáyẹ̀sì ìgbòfẹ̀rẹ́sẹ̀kẹ́l ànáà wà rí síkú kà àrísìkí rẹ̀ afáfẹ́ jẹ́ kó yíwa pé maksubun inda Allah olóhun ti pín kalẹ̀ wallahi gbogbo tẹ́nìwọ̀ kan yà ẹni tí ó yíyọ tí ó di billionia ẹni tí ó di ni richest person nínú wa olóhun ti kọ́ ó lè jọ pé ọ̀lẹ́nu wa ni ó lè jọ pé ẹni tí ni ó lè jọ pé ẹni agbẹ́tọ̀ dárísìkì náà fi ṣetọ́ lọ́wọ́ ó padà rọmọ yíbò tí wọ́n sọ pé ẹbọ sánsán ní ṣe nílùú olìlóótó so òun ní pé wàrísìkò ka arísìkì rẹ̀ lẹ́yìn ìta yùnkísùwú tààní àtààní kí ọmọ fàkùnrùnù níbò nígbà míì a sọ pé a ah, ìfẹ́ jẹ́ àrámù ìnirọ̀ ṣàrà mi ní ṣètò lọ́run àtàá ní ìṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dìmánà rif kí o mọ́ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbá ìnílọ darapọ̀ máa mọ̀ yahoo torí pé ìmọ̀ rẹ̀ di bẹ́yọ ní à tó bá mọ̀ ipò ní dákẹ́ ẹnu tó bá mẹ́kò lè dákẹ́ kó ń bẹ̀yẹ kéèsù kíláàsì ní kó dúró ẹni tí ò bá wù ó lè lọ àtà á ní ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn sàyùn kí sùwú kò lè dárí sí kìrẹ̀kù ẹni tí ò ṣe yahoo nínú wa tẹ́rẹ pé yóò lo ojú ẹgbẹgbẹ̀rún ọmọ yahoo lọ tó lọ ń bá ní bẹ nínú wa kò lẹ́ ní ṣe yahoo okay ẹsọ mọ́ yahoo kan tó lówó tó Dangote àbí kàtẹ̀mọ́ lọ sí ọ̀dọ̀ yíò bẹ́á ẹ̀yìn wà àbí èyí tó tẹ̀ tó àwọn tẹ̀ntẹ̀lẹ̀ gan mọ́ yahoo kí ni wọ́n ní gan ẹ̀ kiri kan níbi tí wọ́n gbé ẹ̀ lè rí ẹwọ bíbà yìí sí folks ẹ̀ lè rí ọ́pṣẹ́ ńláńlá kan kẹwàá tó kọmọ yahoo lónìí ẹwà wo àwòyánú ọ́fíìsì mi láàbù mi plaza ni ilé epo ní kìí sàmọ̀ yahoo ló ní ilé àìlòmí àkàn kọ́kà ní ọ̀bá ti bèèrè yahoo kò lè dolówó gidi kí wọ́n tó bí wọn kí wọ́n tó káwọn tó tó gbèrò ní ẹ̀kalẹ̀ láwọn olówó gidi ti wà wà rízùkú ká rízùkú rẹ̀ ní ìsàyò kìsùn tàá ní iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ò lè dínkù ẹ̀ẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò dínkù wà lẹ́yìn záyà sí ìdòfẹ́ rẹ́sìkẹ́ ànáhù tó wá rí àná kí o mọ̀ dàmú ìdàmúdàbò àà ìlàyà gbogbo tó bá gbàlá fún àà àà àà tí ń tẹun àná àtàbò ṣẹ̀dí kí o mọ̀ ṣọ́gbùgbọ́ kọmọ dàmú bó bá ṣe yahoo kò tún yahoo plus kó ṣeré kó sáré kó lé sọ́tún kó lé sósì lẹ́yìnzà yazidu fi rizqi fi rizqi lẹ́yìnzà yazidu fi rizqi kò lè lárí zìkí kún àlànà kí o dámú gan tó ṣe ń sáilé kó ma sátọ̀ ń ma sáré lọ́rọ̀ kó ma sáré lójì tọ́lọ̀mbà ló nínà lónìí kìí ṣe wàhálà òun ló ma mú yẹn dárí síkìí ó kànjọ pé balance lórí nǹkan yìí ni pé yóò wáṣẹ́ tí ó máa ṣe yóò lẹ́kọ̀ọ́ yóò máa bẹ lọ́hùn ibi tí yẹn bá bára yẹn kí yẹn ó gbà fọ́lọ́hùn ẹ̀kọ́ abẹ́ kọ́dàr náà láwà àríjì kí débi kọ́dàr ẹ̀tí pípà tí a arba kalmat wọ́n pa aláṣẹ pẹ̀lú kí ni dàrúbá ìkẹ̀lmáàt gbólóhùn mẹ́rin bí káàkì bí rízikì yìí wọ́n kọ àrízikì rẹ̀ kalẹ̀ rízikúnà àrùzákúnà makṣúbà àrízikì tá ní wọ́n ti pín wọ́n ti kọ́ ẹnìkan kan ò lè ní kọjá tó máa ní àtà á ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò dín àná ìdàmúdàbò lè kún ẹ̀rí pé àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ sí ẹ̀tí ìrìn fi gbà fún kọ́dára orílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀mí kan ò ní kú kọjọ́ pé àyàtí kọjọ́ pé gbogbo àdìrí kí dọ́lọ̀ nǹkan fún gbogbo ẹ̀yẹn yẹn ni wọ́n ti pé fún Ànábì ní fàájì mélòó fi tọ́lá ẹwà wárí kìkíyàn lọ́nà tó dáa níwà lọ́nà àráàmù látàwà jẹ́ àráàmù yìí níjò ní aláàlú tó dé ẹ́ yóò dé ìwọ ló fẹ́ ní ara rẹ̀ balẹ̀ wà láà oúnú yàdó wà láà sòróró wà láà bó sọ́nà aláìka wà láàrọ̀ ọ̀hún ìgbà ní ìgbẹ̀ tó yọ pé yóò rọ́ sọmù yóò rọ́ sọmù ṣẹgbọ́ yorùbá ẹ̀yẹ yóò rọ́ sọmù àbí ọrọ̀ sọmù kí ni wọ́n bó èwo ló correct ni rọ́ sọmù ní ṣẹb tó bá rọ́ sọmù èyí ò ní pé gbogbo ń tàà ń fẹ́ à ń rí lọ́tún lósì ẹ̀yìn bó ti ń rí tí wọ́n tó wá ní wà ní tight corner ah, ó ṣàlè báyìí ṣùgbìn nìkan ni jẹ́ ní láàṣọ tán lẹ́lánà ó ṣàlè báyìí ó ní wà láàrùn ìlú ìyàjú ìbànújẹ́ ilé kókó láyàjú kò ní máa lọ bẹ́ẹ̀ ìgbà àà ah, inú rẹ̀ kan sáà ah, <laughs> bẹ́ẹ̀ yóò rẹ̀ rìn jọkàn wàlá sùúrù eri wàlá sùúrù yàdùn yàdùn sí mẹ́bẹ̀ òun náà tó lò fún ẹran bẹ́ẹ̀ náà ní pé wùláhùsù yàdùn ìbànújẹ́ ò lè máa lọ gbére wàlá sùúrù ìdùnnú ò lè máa lọ gbére abúlání tàbí sídùnú bá wá báyàn kó tún mọ̀ rí tí ń bànújẹ́ ìgbàgbọ́ ní fi gbé tí bànújẹ́ bá dé ẹ̀lọ́ pé ogun tó fẹ́ iná ní rí jẹ ní rí mú ọmọrò pé bẹ́ẹ̀ ni ó ti máa lọ ó lè dìjá kan kó dá ó lè dọ̀sẹ̀ míì kọjọ pé ah, ẹwọ̀n òpin kí láà jẹ báyìí sẹ́rígbà tí stéjì kàkà kan mọ́ ní lọ́wọ́ kan mọ́ ní báńkì kan mọ́ ní nílé kan mọ́ ní níbi kankan à ojú ọgbọ̀rọ̀ tí ní àwọn tí ní ọgbọ̀rọ̀ sún níbi àwọn wà lọ wáyá omi ò jẹ gbèsè kódà kára lẹ́lu ní òtó jẹun yóò lọ gba lóhùn tí ó san èlé lérí ẹ̀ ọlọ́mọdé ó lè débẹ̀ fún wa àwọn kan bẹ wọlọ́ọ̀hì ó lé fún ẹ pé ọmọ wọn dẹ̀ àwọn kan wájú skùn jọ kan kèé ṣe family kan lọ ṣẹlẹ̀ sí o different families wọ́n ní kò sí tọ́mọ́ fẹ́ jẹ ní òjé kan ọmọ lọ wá sí school àwọn ìdẹ̀fẹ́ kọ́ mọ́mọ́ tọrọ sókè wọ́n wà nílé kí ọmọ pa ń sílẹ̀ wàláì ó pọ̀ kí rẹ̀ tó sọjọ́ kan tẹ́kùtẹ́ bá rẹ̀ bá rọ́mọ mílẹ̀ bá bèèrè lọ́wọ́ bí ìrìn kò sí ìtọ̀kan ẹlùmí lè wá pé ẹ̀wò àwọn ọmọ mi ò jẹun látàná so àwọn ìrìnà tó ní ọwọ́ afẹ́ máa tó bíi ipò tí ẹ dín 24 hours báyẹ̀ dákọ̀ kó yọ mọ́ kan pẹ̀lú àwọn kan lò gbé ṣayé bá àwọn ọmọ kan tí mọ̀ ohun tá ń sọ yìí bẹ̀rẹ̀ kan tí mọ̀ sọ pé ní jẹ́ gàrí kẹ́ gàrí ha gàrí ó wà ní ẹ̀ tó tí mọ̀ kẹun fún bàbá rẹ̀ kẹun fún ọmọ rẹ̀ pé lóòó ṣe ilé ẹlùmíọ́nì jẹ fàák olóòjẹ́ tó ní mọ̀tọ́gbà sí so oní pé wàlá òun yàjú wàlá sùúrù ìdùnnú lè máa lọ gbére wàlá sùúrù bẹ́ẹ̀dù ni ìdùnnú lè máa lọ gbére ìbànújẹ́ lè máa lọ gbére ìdùnnú náà dẹ̀ lè máa ṣe gíní kò lè máa lọ gbére wàlá حسن عليك ولا رخاء ولا بؤس عليك ولا رخاء ولا بؤس عليك torí nílé tó lè fún ọ ṣáà rákùnrin tó má ní à ń jẹyàn láyé yà ní àwọn kan jẹ ojúlówó yà ọ̀láì kọ́lọ̀ nǹkan mọ́ pé à ń ti wà oníjọ́ kan mo ń ṣiṣẹ́ agbára kan lọ́wọ́ ojú wá ń tì ní sí ẹni tó jẹ́ classmate mi ni wọ́n ń bọ̀ wá mo kọ́ fẹ́ dọ́jẹ̀ mo ká ọ̀ká ah, kí ní yẹ so lè ná tí bí sí agbára ní jẹ́ kí n ọmọdé ma ní ní wà lẹ́kùn mú ní eh, abẹ́rí ìbídá ti mọ́lé ìdá fi rí owó lé kéwú ní o tàbí tí ó àti jẹ́ àti ní ah ẹmọ dúpẹ́ fọ́lọ́n tí bóun ṣe wà yìí òun náà bùkátà sí kóhun ṣiṣẹ́ kóhun tó kóhun mọ́ fi jẹun kóhun fi mú ó ní wọ́n bò wọn ni àmọ́ fún àìní ìhun ss lóhun síkúsẹ́là lóhun tó ń gbẹ́ ilẹ̀ dán wò owó tí wọ́n ayé kò tún lálàáfíà kò tún sówó nílẹ̀ ń kẹ́kọ̀ọ́ tọ́lọ́run so ibi tí ẹ̀ bá rí mọ́ ni lè yóò gbọ́n dúpẹ́ wà sí lọ́lọ́run ti fún mi yóò káípá láàáfíà ni ìgbàhun ọlọ́tún fún alẹ́sà kèrè rẹ̀ wá àìdẹ̀ ní ìgbàjẹ́ṣìn àti mo fi jáde lèkè kò sínú tàríkì mi pé ọwádìíjọ́ kan ẹ̀wọ́n lọ fún lábẹ́rẹ́ ọlọ́dẹ̀ ìtẹ̀tẹ̀ pìtáyàn bẹ́ so a so tó ní alẹ́ ìkà sórí ilé kókó tí ó bá ọ láyàdùn yàdùmù náà ó tó gbára ilé kókó rẹ ilé kókó tí ó bá ọ onímọ̀ lọ́bẹ̀rẹ̀ ní ní kí tó bá wà nínú problem kan wọ́n kó mọ́túrò tó bí ó ti mọ̀ lọ nìyẹn wà máa kọ ní lẹ́dọ̀ǹgbẹ́ wà máa ṣe tọ́lọ́wọ́ ọlọ́mọ sàánúyàn náà tọ́lọ́ bá sàánú rẹ̀ olálàáfíà ti ṣe tọ́lọ́ orú lọ́wọ́ tó fi ẹbì kan ní àpàlá ah, ìpínṣẹ̀wà ìpínjẹun látàrọ̀ ó dẹ̀ mẹ́kúnṣẹ́ ìjẹun tó bá sí nítorí tọ́lọ́run tó so ìkẹyẹ máa ń jẹ́ kí ìrọ̀rùn ó last bákanáà bóòsùn bóyá rẹ̀ ni bóyá ilé kókó kan ní tí ìbá tó wà ń bẹ́ náà ó túnmọ̀ pẹ̀ ọlọ́run ó túnmọ̀ sàánú kó máa pè é ìdámá Ọlọ́run fa'anta wa máa ní kújú ní yàtà wa orípe ìdá máa fún tàdá ọlígbé kọ̀nú ẹn tẹ́rí ẹ̀ ibi tí a ń pè lówó gẹ́gẹ́ owó gẹ́gẹ́ kìí ṣe kápítà kìí ṣe amount torí tó bá fẹ́ mọ̀ bẹ nínú àjọ́mọ̀ categorize ìpolówó ni ọ ẹ̀gbọ́n láti ní kọ̀nà nítọ́lọ̀ bá ṣe fún ọ ma máa wù ẹ̀yìn wù èmi ma ní jẹ àwọn kan ò ní tí wọ́n jẹ ẹgbẹ́gbà àgára àwọn pé wọ́n sùn lébi òbí wọ́n dẹ̀rù pé ọmọ fẹ́ǹtì yọ ma sọ̀rọ̀ bára fún àwọn kan bẹ wù tí ẹ̀ ní bàbá nílé kan bẹ ليس بكثيرة العوض kìí ṣe pẹ̀lú pé بكثيرة العرض ipé bóyíyàn ní property tó pọ̀ ولكن الغنى غنى نفس ọrọ̀ ní kíyàn ó rọrọ̀ ẹ̀mí ẹgbẹ́ ìgbẹ̀tẹ́ ọkọ̀ mọ̀ ọ̀gá láìláàgbàjá fi olówó ni bóyá but nígbà tí ò ti sọ fún ọ tí ò ti mọ́ yẹ̀yà àrígbà wà láì ọmọ wa lè gan kò sọ̀rọ̀ o ní mọ̀ bóyá ó ṣe kí ni o ní mọ̀ bó ṣe mọ́ o dẹ̀ ní mọ̀ bó ṣe tó tíwárí dédé tó lọ bá tó wá ṣe fún èèyàn náà ọgbà ah, náà ni máa ní 30,000 táwọn ẹ̀kan àwọn ẹgbẹ́ mi tó ti kan nínú ọ̀sìn ọ̀rán tí àwọn ẹgbẹ́ rẹ̀ tí ò ní wà nira lákàntì <laughs> highest money tí mo rí rí láyé mi tí mo ṣèpù rí láyé mi ẹ kò kọjọ́ 100,000 o rẹ̀ nìkan tó ẹkọ́ kò tọ́ orí kó wé tí 20,000 kọjọ́ <laughs> ẹ́ gbogbo ó tó rí ná kódà yóò ti ná tọ́kó tó rí mi wípé ó ti jẹ gbèsè kalẹ̀ kó wọ́n kàn dé kọ́ máa fi sáńsọ ni so ẹlòmí gan bẹ́ tó yẹ pé ó wá tó yàn bí lọ́mọ orí téèyàn tó rí òun tíwárí gbogbo kò tí yàn bá wà nínú pé ọlọ́nkan ṣe kankan fún yàn wà rẹ́ni tó tó sì jọ lọ nígbàtàwà lè sọ pé ó lè jù fáwa èdè tí mo ń sọ̀rọ̀ yìí òun nígbà tí mo fi ń ṣe àwọn iṣẹ́ láti máa fi sponsor ara mi kẹ́kọ̀ọ́ kí ni mo sọ pé nìkan bá mi bẹ̀ pé òun gẹ́ nídìí ẹgbẹ́ tó bá lè ṣe tó bá lálàáfíà àti tí ìwò bá wọn dúpẹ́ fọ́lọ́run kúrò mọ̀ fi wá àtijẹ́ àti mú fún ara wọn nítorí kúkù tẹ́ tí ó sponsor kúhun tó ní tó fẹ́ lọ bá wọn wàhálà pọ̀ wọ́n yẹ́ sẹ̀mọ́ process process process owó ìdẹ̀bí sí wàhálà pípẹ́sẹ̀ òsìlú àwọn síkú sẹ́là tí wàhálà wá dé olè gan ọ̀ so wọ́n ní ẹwọ ẹwọ ẹwọ problem kí ẹni ṣẹ́mọ́ sí ibi táwọn sọ pé ó lè jù fáwa ó tún lè fẹ́ lómi jù báwọn lọ gbogbo àwọn èèyàn báwọn èèyàn mọ́ wọ́n wùlẹ̀ mọ́ sí sáyé ìmí wo àwọn tó dábú jùlọ bí àwọn kan bẹ wọ́n lóbi ẹ́ tí ń fún ẹ gbogbo ẹ̀ ẹ́ àwọn kan bẹ bẹ́ pé ẹ́ ó ti ní àwọn nǹkan mí tí wọ́n ti lọ tarabọ̀ táwọn ti dolówó tí wọ́n ti dolọ́rọ̀ wo ogun yẹn fi tí tó ni kódà kọjọ pé oúnjẹ méjì ló jẹ lójúmọ́ ó mọ̀ tí kò rí méjì yẹn jẹ Òkè, ìdá máa kún sàdá kọ́lì bè kọ̀nà ẹ̀. Tó bá jẹ́ ẹni tó lẹ́yìn tó láyọkàn. Ìdá máa kún sàdá kọ́lì bè kọ̀nà ẹ̀. Tó bá jẹ́ ni tí ó lẹ́yìn ìyayọ ọkàn. Kọ̀nà ibẹ̀ wọ́n ti yọ kọ̀nà ẹ̀ tó bá lẹ́ni tó jẹ kó jẹ́ lé ní ìyáyọ ọkàn wọ́n ni pé tó bá jẹ́ ní tó jẹ́ ìyáyọ ọkàn ìyáyọ ọkàn ní pé tó ń satisfy pẹ̀lú ń ṣe fún tó ọmọ wò tá tó mọ wà tó jù ọ lọ fa á ń táwà máa líkú dúnìyà sàwà ìwà àtàwọn ọba láyé lẹgbẹ́ kan náà ìwà àti ìdíwánu akẹolú ẹgbẹ́ kan náà ni ìwọ àti president Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ kan náà ní ìwọ àti gọ́ọ̀nà Sanwó-Olú ẹgbẹ́ kan náà ní tó owó tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ àti ìrìn òdẹ̀ tú òtútù náà sírì rẹ tẹ́lú bá dọ́dọ̀ lówó ló wà sọ rẹ̀ dìdàkúdà nígbà tí ó jẹ́ kankan orú àwọn èèyàn gbẹ́lẹ́ ẹgbọ́ mọ́ sá fún tó ìwà tí wọ́n gan ẹgbẹ́ kan náà ní tó bá máa tún àṣírí rẹ̀ fún ọgbẹ́ àgbà ẹ̀mí mílíọ̀nì àti because ó ti ní ìyàyọ̀ kan olówó mi bẹ ibi ti báwọn olówó kan lórí ya millionaire but wọ́n tún ń ṣe bí gàtọ́ yẹ pé wọ́n tó tálíkà jù àwa kí ni reason ni pé ní tí wọ́n ní ìyò tó wọn complain ṣáá they are complainers ẹbá lọ bá wọn àbí kí ẹgbẹ́ máa gbé fún sọ̀rọ̀ lásán ah ọlẹ́ìtẹ̀lẹ́ ọlẹ́ìtẹ̀lẹ́ ọlẹ́ìtẹ̀lẹ́ ọlẹ́ìtẹ̀lẹ́ ọmọ akọ̀m̀plé ìgbàgbìnrin kan jẹ́ gidi kan gínigínigín kan aṣọ́ọ̀tì lánàá aṣọ́ọ̀tì lè ní ìgbìnigbìn tẹ́tù sẹlẹ̀ ìgbà orúwà ní ìṣẹ́ gidi kan gidi kò lè ṣe gidi kan complain wọn agun kalẹ̀ agun ah tí ìbá ní ọ̀sán náà ìfífí minutes nígbà ní kéèyàn ti gbé solution fún problem fẹ́ kàkàlẹ̀ gbogbo problem fẹ́ kàkàlẹ̀ gẹ̀ ẹ̀yìn òun lè sọ́gbẹ̀ ṣẹlẹ̀ pé àwọn ò ní tó wọn àwọn tó ń ronú solution fún problem wọn ẹ́dàkùnta ló lówó jù bá wọn àwa ni ìdámá tún tàdá kọ́lì bẹ̀rẹ̀ kọ̀nà ẹ̀yìn fáńtàwà máa líkù dùníyà ó tó bá ti jẹ́ ní ìyàyọkàn fa'áńtàwà máa líkù dùníyà ìwọ àtàwọn ọba aláyé yẹn tàwà ẹgbẹ̀rẹ̀ ìṣẹ̀kùn òjì lọ bọ́ ti gbà olẹ́jọ lẹ́fẹ̀ ojọ jẹ́gbẹ́ gbà tó bá ní ìyàyọ̀kùn tó satisfy àtọ́kùnkùn satisfy mọ́ jáde mọ́ kẹ́kọ̀ọ́ mọ́ sàdúà mọ́ gbìyànjú no sórí tó bá ti bọ́ sí ọlọ́ alhamdulillah mọ́ dúpẹ́ fọ́lọ́ ah, alhamdulillah sórí gbàtà yóò tó mọ́ àti nígbà ẹ̀dàkùn ẹ̀dàkùn sí mo Eh, bí 200,000 ah 200,000 gíní èyí náà mẹ́lẹ́jì mi ah eh, mẹ́múlò tọ́mọ̀ sí ní sick but but kẹ́kẹ́ kọ́ ìní ẹ̀ eh, but kí ló dédé ọdún sí lọ fún ní pé òun jíjẹ́ fọ́lọ́un òun mọ́ yẹ̀yí ara rẹ̀ ẹ̀kọ́ ni ah, àwọn nǹkan yìí ومن نزلت بساعة المنايا فلا أرض تكي ولا سماء ẹni wọ́n tún move ẹgbẹ́ bá bára kọ́dàrù ní wọ́n wà ó jáde kú ní abára náà yá nọ́sàláti mọ́ nọ́sàláti mọ̀náyá bí sáàtì yìí ẹni tí ikú bá balẹ̀ sí sàkáání ẹ̀ ẹni tí ikú bá balẹ̀ sí sàkáání ẹ̀ bí sáàtì yìí òun ní pé bí gbangba ẹ̀ bí ìgbàdí ẹ̀ wà ní bí maraka àti tíkú gbọ́dọ̀ ẹ̀ ẹni tíkú bá ń bọ̀ wọ́n ni wàmọ̀ mẹ́sẹ̀ láti bí sáàtì ìrìnà náà ya ẹni tí kú bá dé bá fàlá arúgbó tẹ̀fẹ́ yìí kò sílẹ̀ kan tó fẹ́ sọ ẹ tó fẹ́ sọ kú bẹ̀ wọ́là sàmáà sọmọ̀kún lè gbá yẹ ní dé kúlù nafsin dha'iqatul ẹ́ a é máa tọ́yì òun iku ikú la kọ́dàrùlà inú kọ́dàrù ọlọ́run lọba ló wà ṣẹ́rẹ́ ni tí kú pa ẹn wàláì tó bá jẹjọ pé ó bá gbọ́mìnrin ni ọ̀rọ̀ àwọn kèfèrí nìyẹn kìí sọ̀rọ̀ tí kùlù náà sí dáa ikọ́tí mouth ẹni kọ̀ọ̀kan yóò tọkúwò àwọn tí wọ́n yí ní ìgbàgbọ́ wọ́n bìlìbẹ̀ àwọn òyìnbó wọ́n gbà pé ikú fàyàn ok reality tí gbogbo aná mọ̀ ní pé àwọn èèyàn kú abáàmọ́ pàwọn èèyàn kú kí ní wà gbẹ́yìn gbogbo wa ikú náà ni àkọ́kọ́ nínú bá gbọ́ ìbẹ̀yẹn ni pé ọmọ náà láti jì sá àti yìí mà náà ya fàlà àrùzù ṣàfihì wàlá sàmà òun ní pé tí kúbẹ̀ ti lè gbé ìlẹ́lẹ̀ olè gbáyà wípé ìlẹ́lẹ̀ wà máa rọ̀ ọ̀bà wà máa fi ha títí bẹ́nu lẹ́lẹ̀ kò sí ju ìyẹn ni òfin gbọ́dọ̀ mọ́ sáré kí ó lẹ́nìkan mo fàṣùkò yìí mo tún rẹ̀ Tawfiq rahimahullah rahmatan ẹgbẹ́ kan náà ni wá nínú àwọn tí wọ́n kọ́ tàti náà ti wá sí lọ́rin káàrí súnà lára wọn àwọn ẹ̀dẹ̀ ti ṣe tàti sí lọ nígbà yẹn àwọn ń sọ̀rọ̀ in fact ọlọ́run fún ní ìgbàgbọ́ tó dúró gan ọwá wà láàrin ìdílé tó ti jáde ìdílé tó ti gbàgbọ́ bẹ̀ kí ni wọ́n fẹ́ fàyọ́ bẹ̀ ni pé bí ìgbà tó ti mọ̀ pé kékeré lòun ó kù ọwá dó tàwọn ẹbí ẹ̀ lọ́rùn pé mọ́ mọ́ pé ṣíwá lába ṣẹlẹ̀ ẹ máa ń tójúbọlé kí ẹ bá tójúbọlé nítorí òun ọlọ́run bí lọ bá jọ ìrìnà àti àrùn tó bá dẹ́ẹ̀dẹ̀ ń ẹgbẹ̀ ògbóhùn káàkiri ọ̀tútù ẹ̀fìúnlẹ̀ ẹ̀ẹ́dàkùn kó lè bá gbádùn ẹ̀dàkùn ẹ̀ẹ́pẹ̀ẹ̀rán ẹ̀mọ́pẹ̀ẹ̀rán torí wọn tó bá kú ẹjọ́ òkú jẹ́ ọlọ́run fún ìní láti ẹ̀rọ wájú ọ̀gbẹ̀dà kí ọkọ́lọ́ máa ń fi àjẹ́ ẹgbẹ́ rẹ̀ ní sọ fún mi pé láti bọ̀tán rẹ̀ ṣe rí nìyàn bó ṣe dípá rẹ̀ dé nìyàn èyí tó bá fẹ́ jára gẹ́rẹ́ o ìjàmọ̀ tọ́jú ẹ̀lọ sí tọ́lọm bá ní owó sí alhamdu tí ọba dẹ́wò sí tọ́ bọ́lọ̀ fúnra ara àwọn ẹbí ẹ̀wọ̀n gbà fọ́lọ́n ó ti kú báyìí rahimahullah ó strong lórí súnnà kò ilé sálásẹ̀jù ó dẹ̀ kéwú mashallah tabaraka rahman ó dẹ̀ ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ mẹkáníkì tírélà lọ́kọ́ nígbà yìí rahimahullah rahmatan wasi'a in fact inú ẹni tí mo kọ́ rí pé ọmọ kéwú tó lè ka bulugul marami dáadáa tí ó sì pé ń kọ ní ma àwọn fíkíw gan so ó dẹ̀ ma wọn hadith ó dẹ̀ gbìyànjú lórí implementation rahimahullah rahmatan wọn náà máa fi ń táwọn yóò fi ṣàjọ àpọ̀ then tó bá nígbàgbọ́ sí kọ́dà tó bá tún wà láàrin àwọn tí ò ní kọ́dà tí ò nígbàgbọ́ wà máa mú gbàgbọ́ wọn dúró ní àwọn àsọtẹ́lẹ̀ àtàwọn ọ̀rọ̀ gidi tí ó jẹ́ fún strong àdífihànlẹ̀ òun òfin àwọn fámílì ẹlẹ́ lójó láti bọ̀tán pẹ̀sẹ̀ tó mẹ́ gé àti kékeré ní ti kú ọdẹ ọ̀dọ́ tó dẹ̀ sán ogun ní ẹ̀ṣàlá ààrẹ sí ìgbà nígbàtà àtijọ́ bọ́nà ọ̀wà sọ́yì bọ̀mọ̀ nẹ́sẹ̀lẹ̀ bìsà àti ìmẹ̀náyà ẹni tí kú bá sọ kalẹ̀ bá fàlà àrùdò tẹ̀kìlì kò sílẹ̀ kankan tí ó sọ wàlà sànà sánmò wípé wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah kitaba mu'ajjala ẹni kan ò ní kú àyàfi pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run ya ọkùnrin ni tójú rẹ̀ ní ó ní orí wèrè tí ó wà tó bá yá rédè tó gbádùn kò dẹ̀ ní fílẹ̀ wọn ah, ọba yá máa àwọn òyìnbó àwọn ààrẹ kan bẹ ní ìsìn tí ń bá ti rẹ àwọn èèyàn ọgá ọ̀pọ̀ ní pé wà ló 6 sí láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n fèrè náà ni ẹlùmíà ni ẹ̀wọ̀n bá ṣe bẹ́sẹ̀sà ṣe iná ó yẹ kò lè management wà kàmà manager so wà dẹ̀ wádẹ́ máa gba kíníkíní kan alò 5-6 ẹlùmí wọn lè fọ 2 years ẹlùmí kan lè fọ ọkùn 1 year jẹ́rẹ́ bí wọ́n fún ní ọjọ́ kú àwọn dídí ń kó ogbó property rẹ̀ lórin àwọn nǹkan oníkan tí ń lọ́dọ̀ ọ̀hún so time tí wọ́n fún gẹ́gẹ́ wọ́n dẹ̀ fẹ́ inú kó ju kí ní ẹ lọ 50 inú kó ju lọ díẹ̀ àbí kọ́mọ́tò so èyí tí ń jẹ́ dédé kéré àbí kọ́mọ́sì yíò ní pé ọlọ́ni fáyàn kì í ṣe ẹ̀dá ìkẹ̀ bákẹ́lẹ̀ tí kú bá dé ìsáré kọjá àlà olùláyẹ́bẹ̀ kọ́dàrọ̀ ọlọ́ni ikú afáàkánbẹ̀ àwọn kọwa ní fíkẹ́ rẹ̀ fà ní tawhid gbàdàjọ́ ní kí ó ní ọ̀rọ̀ kú ó dà gẹ́gẹ́ tí a bá rọ epo sínú rẹ̀ tí kó bá ti tán nínú rẹ̀ kí ní ó ṣe onídèdè ní nítọ́nà ń fún wa ó ti program ẹ̀ fi ara wa tí èyàn bá ti ní ìtàn ọ̀kanù yẹn ní pé in tí ó láti gbogbo wa náà ní kú ní gbọ́rọ̀ tí múra sí dáadáa mọ́ ti ṣèrò ní ara rẹ̀ jáà ní wà tọ́lọ́wọ̀n dáa وأرض الله واسعة هلاك إذا نزل القضاء فالفضاء وأرض الله واسعة Ilé ọlọ́run fẹ́, ah, ilé ọlọ́run fẹ́ ibi tó ń bá wùyàn ní ẹlè lọ bẹ́ẹ̀ ni wà lákín ṣùgbọ́n tó bá sọ̀kalẹ̀ báyàn bọ́ kọlùfàbọ́ alùfàbọ́ pápá ìrẹ̀mọ̀ pápá tí ẹ máa lọ sí desert pápá inú gbó ìmọ̀ tí àbí ìfẹ́ tẹ́nìkan sọ pé mọ́ rìn bíbà no ó bá rìn bíbà tó bá rìn bíbà ó lè lọ tọ́lẹ̀kì yíra ó lè gbélé ìdákú ó lè gbélé kí pápọ̀fù ẹwọ ọ̀rọ̀ bandit àwọn Haúsá tí wọ́n ń lo oko jìnàjìnà láti lọ dáko ogagun a ń dáko tó sí lẹ́gbẹ̀ẹ́ ilé ṣáyí lẹ́gbàgbọ́ pápá ó jù ọkọ́ lẹ̀ wọ́n ti sálọ fàdọ́gbà ti fún kọ́dàrọ̀ lọ́nà ẹ̀ adẹ́wò ni wọ́n wọ́n lọ wọ́n ní lọ bẹ́ẹ̀ so wọ́n ní wàárùn lọ́ọ̀hì wá sáà níbi ọlọ́run bá fẹ́ wà láàkìn ṣùgbọ́n o ìdánúzẹ̀lẹ̀ kọ̀dọ́ tí kọ́dàrù ọlọ́run bá ti sọ̀kalẹ̀ tó bá kó tí ẹ́ kọ́dàrù bá sọ̀kalẹ̀ onípé tí lè kúkù kan tí kọ́dàrù tó ń bẹ lábẹ́ ẹ́ ṣíṣe ọlọ́run gbọ́ọ̀kọ̀lẹ̀fàbọ́ọ̀ pápá gan èsì eh, ẹnu yìí ìdílẹ̀ adẹ́mí ẹkùn bẹ̀ yẹn ah! ẹni tó bá ti sàròyé ẹni mo ní kó dìde dúró if not gbogbo yín máa lékò mẹ́rin kí sí kí láti ní kó dúró tóyí wàádùn lọ ìwà àṣà ilé ọlọ́run bá fẹ́ wà láàkì ṣùgbọ́n ìdánúzọ̀lá ọ̀rọ̀ tí kọ́dàrọ̀ náà bá sọ̀kalẹ̀ bọ́ọ̀kọ̀ lè fàbọ́ pápá ò fún igbó dàbí pápá bó ti fẹ̀ tóhun a fún dàílá ayá ní ìtẹ́gbẹ̀dẹ̀rò kọlá ẹni fọ́nà ayúgbò ní àyẹ̀ ilmọ́ òtẹ́ dàwà ò pé dàílá ayá àwọn ojú ayé sílẹ̀ tẹ́gbìdìr kó láhé kó máa dání ní gbogbo ọgbà wọ́n ní pé ìyẹn lè máa tájẹ́ kìkan pé á ah, ìgbà báyìí kan báyìí ó ṣẹlẹ̀ báyìí kí nǹkan yóò mọ̀ wá rí bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ tí ọba fẹ́ kú kọ́sàmọ̀ lògùn báyìí ẹni bá sọ fún yàn kèfè rí ọ̀sẹ̀ pé ìrọ́lọ̀ bá ogun kú tàbí fún ẹ wá sọ tàbí fẹ́ ni ẹ ọpàdà àdípẹ́ nìkan ti kú ọba tó kú ìgbé wa ní ẹgbẹ́ ti kú òkè òkú kú lójó òkú ó ní pé tó wá ti kú nìkan gbogbo tọ́nà bá ti kọ́ pé ìkẹyọ́ ṣẹlẹ̀ ó ah, kò tó gbẹ̀ ìyẹn ní pé òní máa gbẹ́ni ara rẹ̀ gbẹ́ni tí kankan máa ṣẹlẹ̀ gan ọ̀nà oh god ìyí kan solution ó jù ẹlẹ́ ní tún tí bá fẹ́ gbádùn gbé bọ́ níbi ṣe describe ẹ̀yìn wà lọ́yìn lọ́wọ́ nǹkan tó respect tí pé ó máa ṣẹlẹ̀ ó wá rí pé kí ní ọ̀ṣẹlẹ̀ mọ́ ní ìdádùn gbáà ah, disappointment yes bọ́lọ̀ ṣe ní kó mú wá ní ẹ̀ leave it lẹ́gbẹ̀ẹ́ ní omi nídàrẹ̀ ọjọ́ pé kí ló dà ilẹ̀ ayá màtà fún àìlmà tàṣà وَاتِبْ نَفْسًا إِذَا ọ̀dọ̀ ó ní ìdárílẹ̀ àyàm àwọn ojú àìsílẹ̀ kẹfà ìmọ̀tàṣà ó mọ̀ bí o tó bá wùwá wọ́tíb nọ́fẹ́n mọ́ sọ́nà ara rẹ̀ ń dùnú mọ́ kú bá mi jẹba rẹ̀ ẹ́ ìdáhákàmì kọ̀dọ̀ tó mú wá ní inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajurni fi musibati waqlif li min khayran minha wọ́n mọ́ bá tẹ́ lọ àwọn asòkú àwọn ti ń gbẹ so yẹn ni pé àà dáílà yán kama yóò ní anìmọ́ọ̀tì iye ikú ẹ́ kama yóò ní anìmọ́ọ̀tì dáwà ogun kan ò lè rọ̀yàn lọ́rọ̀ kó ń bẹ̀ torí náà kọ́ tí ìgbà bá gbé nǹkan kan wá ìwọ̀n mọ̀ bá ti ẹ̀ lọ solution ní Islam bá pè ní solution gbá oníṣẹ́ so ṣe ká dúbáyàn àfikà máa lọ Okay. Ọya, um, ẹ̀tọ́ tó kàálẹ̀ kan sí kí ń gọ́. Thank you. ṣe máa rán kan àsàmáhátà manalkarom warjud wọ́n ṣe máa rán kan ọ̀rẹ́ǹta mìmbàkìlì gbọ́dọ̀ ahun sọ́mà fi náà rí lọ́gbọ̀mọ̀ áàrì máa ọ́n torí pé kò só mínú náà fẹ́ni tó ń bẹ̀m̀bẹ̀ inú náà kí ó ti rómi bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ahun bá ti mẹ̀rẹ̀ láhun lẹ́yìn kó tí ó bá ka problem tẹ òun àtàǹsù tí ẹ̀ so wà rízùkúkà so arázìkí rẹ̀ bìmánà rízùkúkà moksum wọ́n ti pín lẹ́yìnsà yùn kí sùn sàán jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ kọ wá lọ́nà ẹ̀tọ́ kò dínkù wà lẹ́yìnsà yẹ̀zìdù fi rízùkìl àná torí kó mọ́ ìdàmúdàbò lọ́sọ́tún lẹ́yìn ṣàyẹ̀sí ìdòfè ríṣkì al'ana ìdàmúdàbò rí olè àríṣìkì rẹ̀ fún tọ́yì wà láhúzùnú yàjú mọ́ wà láàṣòróró wà láàbò sọ́nà aláìká wà láàrọ̀kọ́ wà láhúzùnú ìdùnnú that is àwálù dúnìyà mútàkọ̀líbà àwọn nǹkan ṣẹlẹ̀ sí ayé kò permanent ìyẹn ni ó fi jọ tó gbogbo àwálì ẹ̀tì ẹkọ́ fi mọ́ sí lọ́rùn ọba lánàbí sallallahu alaihi wasallam òní ajaban ya amrul mu'min ìmọ̀ ní fálámọ̀ ni mùmí ní o kúlù kọ́ì tó sẹ́mẹ́bì lè mọ̀ ní pé gbogbo àlámọ̀ ni mùmí ní tí ìdùnnú bá bá yóò bá dún máa dúpẹ́ fọ́lọ́run yóò àjò rẹ̀ fún wọ́n ìdá àsọ́bà wú ẹ́ dọ̀rọ̀ ṣọ́bà rọ̀ pàkánà kẹrọ̀lá tí nira bá bá nílẹ̀ ṣe sùúrù pẹ́wẹ́ ọlọ́run so àwálù dúnìyà mútakọ̀ ilé ayé ò permanent pé wàlá orúkùnrin ìyàdú ìbànújẹ́ ò lọ́gbẹ́rẹ̀ wàlá sùúrù ìdúnú náà lọ́gbẹ́rẹ̀ wàlá búùsùn alẹ́ ilé kòkó tó bá kọ lọ́gbẹ́rẹ̀ wàlá rọ̀ká ìdẹ̀kùn náà lọ́gbẹ́rẹ̀ gbogbo ẹ̀ mọ́sàkọ̀ níbà ìwọ́n ló fi dájú pé gbogbo méje kó bọ́ lẹ́ni tọ́lọ̀wùn yọnu sí ọ ó dẹ̀ mẹ́tí gbogbo ohun tí ó ń jó orí rẹ nìkan ò lè sísì ẹ̀ bẹ̀rẹ̀ nìkan ní rotate ọlọ́run ọba lọba àgbà so kò sẹ́ni kan tó lè dórí rẹ dúó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lè fà sẹ́yìn ní ìlẹ́lu ní rush ọmọ kí ó kàn wá bá mi jọ kan pé òun fẹ́ solve problem kan òun á rí pé kó wọn lọ dá company kalẹ̀ ni ó ní àwọn company tí máa ń ṣe aṣọ táwọn wọ̀ yìí ní pé kó wọn lọ establish kó wọn dá kalẹ̀ ẹ béèrè pé lórí ẹni yìí ní oníwà náírà àlànà nìyẹn bàbá rí pé mú nítorí ìtẹ̀mí tó ń fẹ̀mí sí yìí sọ ọmọ senate Bukola Saraki lọ ni kò lè sọ problem tó fẹ́ sọ bí rúùlù wá fẹ́ ti dáa rẹ̀ gún bí ẹ̀kọ́ bàmá rí pé bí ti gbé lọ ó ti tíńk mọ́ á sílẹ̀ ìtú problem ti ń sọ́fù gan kéèkéé ń gbà wọn orí kéèkéé sọ́fù mẹ́lẹ̀ ní gbèlè sọ́fù lálàá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàánì ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ò jẹ́ àríṣìkí rẹ̀ kù ìyọ̀kọ̀ ọ̀gbọ́n ìdẹ̀ rush arúgbẹ̀bá rush wà lékún ìbá láwọn yahoo tó ti ṣe yahoo rí 200 million nígbà mo ti sọ fún yín ó ṣe yahoo rí 200 million ó padà náà kù zero kò dẹ̀kọ́lé lẹ́ni onímọ́tò àmúwò ààrẹ̀ ó ṣe operation bá ń tó pọ̀ kóra bàbá tó jẹ́ mẹ́lẹ̀ ní operation kí láǹfààní rẹ̀ sáwà tàwà ṣe yahoo kí ni yàtọ̀ ẹni tó ṣe yahoo tó mẹ́ta rẹ̀ torí pé òun ò ní gbèsè lọ́rùn ìdámá kan tàgà kọ́lì bẹ́ẹ̀ kọ̀ọ̀nà ẹ̀yìn Fáńsá wà máa ní ojú ni ya sàwà. Ìjàmá kú sàdá kọlúbí ń kọ̀ ní ọdún tó bá lẹ́ni tó bá jẹ́ni tó ní ìyàlú ọkàn ni. Fáńsá wà máa ní ojú ni ya sàwà ìwọ àtàwọn bá láyé nìkankan ẹgbẹ́ ní òjò lọ wà máa náza فلا أرض تقيه ولا سماء ومن نزلت في ساعته منايا ومن نزلت في ساعته المنايا ẹni tí kú bá sọ̀kalẹ̀ wá bá ṣẹ̀gbẹ́gbọ́ òní ni ó kí ayé máa yóò sọ̀kalẹ̀ ní kò bá yẹ ẹ́ òun náà bá máa bẹ́ ń ta ẹni sí ah! tí ó bá jọ pé ilé epo tó lọ ni ẹni tí ó bá jọ pé ó lọ sọdá ni tí ó bá jọ pé kò gbọ́rọ̀ àti sọ pé ìyíhù eh, ni ọlọ́run bá sọ nínú Surat Al-Imran ọlọ́run sọ pé wà látàkúnù kálẹ̀dínà káfàrú yáyọ lẹ̀dínà àmànú látàkúnù kálẹ̀dínà káfàrú wà dọ́rọ̀bù fìlàábí àwọ̀kánù gùnzá ọlọ́ni àwọn kèfèrí ọmọ sọ pé ọlọ́ni èyí olùgbàgbòròdó wà látàkúnù kálẹ̀ dínà káfà ẹmọ́sẹ̀ ìdàbí àwọn kèfèrí o wà kọ́ lúdí ìkwáni àwọn mọ́ sọ fáwọn ya wọn ìdàdọ́rọ̀ bú fìlàábí tí ó bá travel àwọ̀kánù gùnzá bí ó bá lọ jagun làwùkánù ìgbà náà mọ̀mọ́ tú wà mọ̀ kú tìlú tí wọ́n bá ń bẹ lọ́dọ̀ wa ní tí ó bá gbọ́rọ̀ ní pé mẹ̀tàmẹ̀sá ló lógún mẹ̀tàmẹ̀sá olóòlò mẹ̀tàmẹ̀sá ń gbà tí ó mú ṣẹ̀rí àwádé mẹ̀tàmẹ̀sá ló lógún àwọn ti mọ́gún tí ò ní fẹ́rọ̀ tàbá ti gólẹ̀ mọ̀ mẹ́ pé a ní sẹ́ǹsì ìpé ní calculation ni irọ́ ni ó wà láyẹ̀ ni tí ìjọba ní kò rẹ̀ lọ́kùnrin ìtọ́lọ́bá ni olóòbá Allah subhanahu wa ta'ala ó ní lìyẹ́jà aládálìkà fi lìyẹ́jà lọ́wọ́ dálìkà hátùrọ̀ táàfi kòlúbì olóòlá fẹ́ fi dáwà alálẹ́ sínú ọkàn wọn ni afẹ́ ti dádàmúdàbólẹ̀ ìkábàmọ́ ah, ah, ẹgbẹ́ ẹni tí ìbá tètè gbà fọ́lọ́ títẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ kí ni ó ṣe lúkàn mọ́ kábàmọ́ yóò mọ̀ wá banújẹ́ kí ni yóò mọ̀ wá pè ní ẹgẹ́ sọfánìyàn tí ó rí bẹ̀yẹ ìyẹn lọ́lọ́run ti pé fáwọn tí ó nígbàgbọ́ ọlọ́ni wọ̀lọ́rù yóò yí wọ́yú ní òun ló ń pààyàn òun ló ń jẹ́yàn bẹ́ níbi áyà fọ́ ìyẹn ọlọ́ọ̀bà lásán يقولون ويقولون لو كان لو كان لنا أقول الله ṣe sọ bí ayà before ẹ pé ويقولون لو كان ولو كان لنا لو كان لنا من الأمر شيء ما قتلنا ها هنا wọ́n sọ pé yàkùlú na láúká na lànàmìnà al'amúrí ṣe'un makùtí na hàhúnà kún láukún tó fi buyúti kún labarọ̀ zàlẹ̀bí na kúti bà aléyìí mulkọtìlú yílá lẹ́nàbọ̀jẹ́ ẹ̀hẹ̀ ọlọ́run ni wọ́n mọ̀ ń sọ ipé ah, à ètò nínú àwọn àlámọ̀ yìí ni àwa náà ní aníra yìí a lè múra yìí wá tí ìjọpá níbi ní kan dictate gbogbo ẹ̀ fún wa lágbára náà lè mú mọ́ràn wá ní wọ́n kù sínú àwúnà tó tún rí àwọn pàwá sí kú ní pàwá lọ rẹpẹtẹ bí ẹran báyìí wọ́n làòkún tó fi burú ti gún gbágbé ilé ilẹ̀ wà tẹ́ wà ń létẹ́ sáfógún tẹ́ ní ẹ̀ ní jagun ni làbárọ̀sà lẹ́dí iná kútùbà ní ìmúlùkọ́tù ní ìlàmọ̀dọ̀ yìí àwọn tí wọ́n pa sí tí wọ́n pa wọ́n sí yẹn wọ́n jáde kúrò nílé wọn tí wọ́n wà yẹn ẹ wọ́n wà kú síbi tí wọ́n kú sí yẹn ẹ̀ẹ́dí tó bí ọlọ́run so ọlọ́run ti sọ àwọn èsì kan kalẹ̀ ọ̀dọ̀ táwọn èèyàn mọ̀ já ọlọ́run fún wọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pé wà mọ̀ nẹ́zẹ̀lẹ̀ ok Imam Shafi ó ní wà mọ̀ nẹ́zẹ̀lẹ̀ ti di sàáti ìlmẹ̀náyà ẹni tí kú bá ti dé wá bá fàlà ardun taqihi wala rọ́ ìwà àti àtọ̀ wà láti إذا نزل القضاء ضاق الفضاء وعرض الله واسع ilẹ̀ ọlọ́run fẹ́ ilẹ̀ ọlọ́run tẹ́jú ẹ́ ilẹ̀ ọlọ́run fẹ́ gan wà láàkín ṣùgbọ́n إذا نزل القضاء tí kọ́dàrọ̀ ọlọ́run bá ti tí wàhálà kan bá dé ní sí ẹgbúrò kankan òun tájẹ́sì kankan ní àbí kankan ló fẹ́ ó fẹ́ crash ó fẹ́ ó fẹ́ ó fẹ́ dàrú ó fẹ́ nínú ìṣẹ́ ọdẹ̀ mọ́ lágùn fáwọn ọmọ fẹ́ báyìí òwòsẹ̀ ní gbádùn ara rẹ̀ pé ẹlápọ̀ ẹsù lò ó jò kóòdẹ̀ tó dìde eré lè mọ́ lọ kí wàhálà mi bá dé èyàn ní kọ́nìyàn ọkọ̀ ní dìí sí yóò lọ tọ́lẹ̀tì gbé dákùn mọ́ ní ọ̀rẹ́ta ara tọ́lẹ̀tì wàhálà ní jẹ́bẹ̀ ọlọ́run ní so ipé tí kọ́dàdù bá ti dé tí wàhálà bá dé tó fẹ̀gbọ́n fún aláfíà gbódì sí afíà kọlọmọdàmú wa فما يغن عن الموت الدواء onígbà ilẹ̀ àìyàn sáwọn ọjọ́ ìpìlẹ̀ ìbálẹ̀ tẹ́gbèrò kó láàrín kó máa ẹ́ èyí wù ní pé díkígbà ọmọ change gbogbo tó ṣe wù tẹ́gbèrò bàbá kan lòó nílò pé ìgbà ní gádàrà ní kíyàn o jàmbá kó jàmbá yàn dàtí ní tó fẹ́ nínú ìgbà yẹn ìgbà yẹn wá fọ́ kí sí ìgbà ní ọba tó ní ìgbà ní fúnyàn ìgbà ní ti sọ pé látọ̀súgbò dáa ẹ torí pé Allah subhanahu ló bá àgbà òun ní gbọ̀gbọ̀gbọ̀ ni yóò dáa àjọ ti wọlé ní ìlú ní olórú tí mú ìlú yìí kí ní ṣe bẹ́ so wípé fìjálẹ̀ tẹ́sìdòrò kú láàrín nǹkan gbogbo àkókò báyìí wọ́n kẹsà máa jàmbá wa ní yóò kẹ máa jàmbá dàtí kò ní fún wa ní sí ni a nílùmọ́ ti dàwà dàwà ogun ẹ́ fàmà yóò ní anil mouth kò lè rọyàn lọ́rọ̀ kú níbi ikú onígbé tí kú bá dé kéèsé kú nìkan gbogbo tọ́nà bá kọ ẹ́n dàwà ògùnrán mọ́dọ́gbọ́n kan mú ní láká ìkan mú ní question.